ní èyí tí ó máa dá lórí asírọ́tù nàbàwíyà tí ó máa dá lórí ìtàn ìgbésí ayé ànábì sallallahu alaihi wasallam àmọ́ síwájú kí a tó bẹ̀rẹ̀ yóò dá kí a ṣe àlàyé fúnra wa nípa kí ni àwọn àǹfààní tí ó wà níbi kákọ́ nípa ìtàn ìgbésí ayé ànábì sallallahu alaihi wasallam nítorí pé tá bá wò a rí pé ànábì tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ànábì kìí ṣe èèyàn kan bíi lásán bíi tiwa abalala ànábì sallallahu alaihi wasallam àmọ́ èèyàn kan ni tí Allah subhanahu wa ta'ala dásà lẹ́sà látara pé ó gbé iṣẹ́ hàn so ìdí a fẹ́ sọ̀rọ̀ nípa yìí ìgbésí ayé èèyàn kan ni tó jẹ́ pé kò sẹ́ni tá a lè fi wé nínú àwọn ẹ̀dá rẹ̀ tàbá wá ń sọ̀rọ̀ nípa àsírọ́tú ànàbàwíyà ìtànfẹ́sẹ̀ ayé ànábì yìí sallallahu alaihi wasallam ó kó àwọn nǹkan tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ sínú nínú àwọn nǹkan tó kó sínú òun náà ni àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ojú ayé ànábì sallallahu alaihi wasallam nípa bí wọ́n ṣe bí ànábì ni nípa bó ni àwọn wo ni ìran ànábì sallallahu alaihi wasallam àwọn wo ni fámìlì rẹ̀ bọ̀là ànábì látara bọ̀là ànábì ti ṣẹ̀wá eléyìí náà ó wà ní síra nabi sallallahu alayhi wa sallam tí a fẹ́ mọ̀ wa tufulatuhu wa shababuhu ìsìn tá a bá ń sọ̀rọ̀ nípa síra nabi sallallahu alayhi wa sallam inú tó kó sínú ó kó ìgbà kékeré ìgbèwé ànábì bánábì ṣe ṣèwé gbogbo náà lágbọ́dọ̀ mọ̀ inú tá a gbọ́dọ̀ mọ̀ nípa ànábì sallallahu alaihi wasallam òun náà ni ìbẹ̀rẹ̀ ìgbédìde ànábì sallallahu alaihi wasallam bó ni wọ́n ṣe gbédìde wa nuzulul wahyi alayhi bó ni wáhíyù bó ni ìránṣẹ́ bó ni nípa kàlẹ́fà ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn akhlaqu ànábì àwọn àwa rẹ̀ wa shama'iluhu àtàwọn àdámá tí Allah subhanahu wa ta'ala dámá so gbogbo àwọn nǹkan mọ̀ sàlàyé fúnra gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó kójọ sínú òun náà ni dalailu nubuwatihi wa mu'jizatihi àwọn àtọ́ka láti mọ̀ pé ah, ẹni yìí ó ni nínú àwọn ọ̀rọ̀ ni nínú àwọn ìṣe ni gbogbo àwọn eléyìí àmọ́ sọ nípa ẹnu síra ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni mu'jizatuhu àwọn ohun àrísè Allah subhanahu wa ta'ala fún ànábì láti pé kó bá fi hàn àwọn ah, ni ẹni tó mú irú wa jihaduhu kẹ́bẹ̀ náà ni jihad tí anabi sallallahu Alaihi Wasallam sallam ogun ogun tá anabi já sójú ọ̀nà ẹ̀sìn so gbogbo ìgbésí ayé nípa ọlọ́rọ̀ ogun dé gbogbo ẹ̀ náà ni a sọ wàsílmùhó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìgbà tí èsì gbogbo náà àwọn ìgbà tí ò sí wàhálà lára bí ṣe sẹ̀mí gbogbo àyẹn a sọ wàhárí ihò fílmanán gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kí ni kínákókò rẹ̀ ìlànà anábì sallallahu alaihi wasallam kí lànà bí kọ́ wa nípa oorun tàbá fẹ́ sùn àti nípa àlá tàbá lálàbò làá gbogbo náà láàsọ inú síra náà ló wà wọ̀tọ̀ ámì wọ ṣàrọ́bì wọn nìka gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní kíni lànà nàbì sallallahu alaihi wasallam nípa bó làá ṣe jẹun inú síra nàbì náà ló wà sọ́dọ̀ bá nàbì ṣe jẹun wọ ṣàrọ́bì bó làá nàbì ṣe mumi wọn nìka bó làá nàbì ṣe afẹ́ mọ bóò ni anabi sallallahu alayhi wa sallam bóò ni ṣe máa bá wọn lò wà tarbiyati wà ta'alim gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bóò láṣẹ máa ríyàn bóò láṣẹ máa kọ́yàn lẹ́kọ̀ọ́ gbogbo eléyìí náà wà nù síra anabi sallallahu alayhi wa sallam wà da'awati wà irshad gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìpèpè sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala àti ìtọ́nisọ́nà gbogbo eléyìí ó kó ìkójọ sínú à ń pè ní sírọ̀ tí a máa sọ fúnra wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ahdathu hayatihi kulliha gbogbo ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní ìgbésí ayé ànábì pátápátá gbogbo ẹ̀ náà yẹnyẹn òun náà ni a máa sọ fúnra wa nínú sírọ̀ yìí hatta iltihaqihi birrafiqil a'la títí tí ànábì sallallahu alayhi tí ó fi lọ gẹ́gẹ́ bó ṣe wà nínú suratul ahzab ó ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju allaha wal yawmal akhir wa zakara allaha kathira ó ní pàápàá jùlọ àríkọ́ṣe dáadáa ń bẹ fún wa lára nabi sallallahu alayhi wa sallam fún ẹni tí máa ń kan pé òun fẹ́ pàdé ọlọ́run dáadáa fún ẹni tí máa ń kan ọjọ́ àlìkìyàmọ̀ pé òun fẹ́ bá dáadáa pàdé ń bẹ̀ so ìgbà tí ọba tó dá ti wá sọ fún wa pé àríkọ́ṣe ń bẹ fún wa lára nabi sallallahu alayhi wa àṣé ó di túláàsì fún wa ibi ká wádìí ká sì kọ́ ẹ̀kọ́ ká sì wá mímọ̀ nípa ẹni tí wọ́n sọ pé ká máa kọ́sí rẹ̀ ẹni tó já kọ àríkọ́sí dáadáa fún wa ẹni tó já nàbí sallallahu alaihi wasallam àti agbọ́dọ̀ mọ̀ ní nípa rẹ̀ so nínú àwọn àǹfààní tí ó wà níbi kákọ́ síra nàbí sallallahu alaihi wasallam ká mọ̀ nípa ìgbésí ayé ẹ̀ òun náà ni inú àǹfààní al-iqtida'u wa ta'assi òun náà ni títẹ̀lé ànábì àti kíkọ́ sí anabi sallallahu alayhi wa sallam nítorí pé kò lè rọrùn fún yàn ipe kéèyàn ó kọ́ sí yàn àbí kéèyàn ó tẹ̀lé yàn àbí kí èèyàn ó mọ ìtàn ìgbésí ayé rẹ̀ kéèyàn ó mọ àwọn ìṣesí ẹni téèyàn fẹ́ tẹ̀lé yìí so èèyàn gbọ́dọ̀ mọ kí ni àwọn ìwà ẹni tá a fẹ́ tẹ̀lé a gbọ́dọ̀ mọ bó ni ẹni tá a fẹ́ tẹ̀lé yìí bó ni ti máa ń lo ìgbésí ayé rẹ̀ so látara di eléyìí òun náà ni ó fi mú rọrùn fún wa láti pé a fẹ́ tẹ̀lé tàbá là ń tẹ̀lé anabi sallallahu alayhi wa tá a mọ ìtàn rẹ̀ tá a mọ bó ṣe ṣe ìgbésí ayé rẹ̀ gbogbo eléyìí kò ní rọrùn fún wa láti pé kíni láti pé ká tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam nítorí pé a kàn máa ṣe àwọn nǹkan míì nínú ẹ̀sìn tí ò ní ṣe déédéé bí ànábì sallallahu alayhi wa sallam bí ànábì ṣe ṣe ìgbésí ayé rẹ̀ torí pé ànábì yìí òun náà ni almasalul masalul a'la òun náà ni àpèjúwe tí ó ga jù fún gbogbo ẹ̀dá tó jẹ́ pé òun náà ni èyí ó gba ipasẹ̀ rẹ̀ láti rí ìfọ̀kànbalẹ̀ àti láti rí orí ayé àti alkiyama lápèjúwe tá a bá lọ wọnú tàn nábì sallallahu alayhi wa sallam a rí ẹ̀kọ́ fún àwọn ọ̀dọ́ níbẹ̀ pé bó la nábì ṣe lo ọ̀dọ́ rẹ̀ ànábì ni asọ́díkul amin òun ni olódodo ẹni tí ó ní ẹni tí ẹ máa ń fi ọkàn balẹ̀ sí ọ̀dọ́ rẹ̀ fáwọn fi ṣe lògbésí ayé rẹ̀ akẹ́kọ̀ọ́ ń bẹ́ẹ̀ alladhi urifa fi qawmihi qabla bi'satihi wa ba'daha bi khilalin azba ànábì sallallahu alayhi wa sallam òun náà lẹni tí wọ́n mọ̀ ní àwùjọ rẹ̀ lọ́dọ̀ àwọn ìjọ rẹ̀ lọ́hùn wọ́n mọ̀ síwájú kí wọ́n tó gbé ìdìde àtìgbà tó ń gbé ìdìde tán pé àwọn àwà tó dáa wa akhlaq fadila àtàwọn àwà tó lápọ́nlé àwọn shama'il karima àtàwọn àdámá tí ó dáa oníbẹ̀ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam kana afdalu qawmihi muru'a anabi sallallahu alayhi wa sallam jẹ́ ni tí ó lọ́lá jù ní àwọn ìjọ rẹ̀ ní tá a bá ń sọ̀rọ̀ wa ahsanahum khulqa iwa rẹ̀ ló sì dáa wa azzaqahum haditha òun ni ó sì sọ̀rọ̀ tó jẹ́ pé òdodo lábàá ń bẹ̀ kò ní so gbogbo orú àwọn eléyìí wa awfahum ahada ànábì ìrẹ́jì máa ń pẹ́ àdéhùn gbogbo àwọn kan tá a wá sọ fún ara yìí tá a bá wá mọ̀ sallallahu alaihi wasallam, sallam kò sí bá a sì fẹ́ mọ àtàlẹ́ni tí a fẹ́ tẹ̀lé so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú ìtàn ànábì sallallahu alaihi wasallam sallam tá a mọ̀ tá a fi tẹ̀lé òun náà ni ànábì náà lẹ́ni tó jẹ́ pé alladhi yuhibbu ashabahu anábì fẹ́ràn àwọn sàábẹ̀ rẹ̀ wa yuhsinu ilayhim a sì máa ṣe dáadáa sí wọn wa yatawada'u ma'ahum anábì a sì máa rẹ́ra rẹ̀ ńlẹ̀ pẹ̀lú wọn wa yujibu da'watahum kọ́dà ìpèpè wọn anábì a máa dá lóhùn a máa dá wọn lóhùn tó bá pe anábì wa yazuru mardahum bẹ́ẹ̀ bá sáré lẹ́nu àwọn sàábẹ̀ ànábì ànábì àmà lè bẹ̀ eléyìí inú àwọn ẹ̀kọ́ tó yẹ kọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ni bí kọ́lá kó pé èèyàn lọ̀gá kó pé èèyàn lè ń darí àwọn èèyàn kó pé èèyàn lè ń fún wọn jíjẹ mímu tó wà tó bá rẹ̀ wọ́n èèyàn máa bẹ̀ wọ́n wò ni òye ṣáájú janaizahum kọ́lá wọn bá kú yóò tún lọ lè kírun janaza sí wọn la òye jọ lahum wa li abna'ihim kọ́lá ànábì àmà sàdúrà fún yóò tún sàdúrà fún àwọn ọmọ àwọn sàhábà náà wa yumazihum wa yuda'ibuhum ànábì àmà bá wọn sàwádà a sì máa bá wọn ṣeré lẹ́ àwọn tó jẹ́ àwọn ọmọ kéékèèké kọ́lá àtàwọn tó jẹ́ àgbàlagbà wọ̀nyẹ́ ṣùgbọ́n aléhìm kọ́lá ànábì àmọ́ ṣẹ̀dẹ̀ fún wọ̀nyẹ́ kùtì hawa ìjàun ní sì máa bá wọn bíya bùkátà wọn. so gbogbo eléyìí nísìn àti àbá lọ wádìí nípa ìtàn ànábì sallallahu alayhi wa sallam kò sí bá a ṣe fẹ́ rí pé ta lẹni tí a fẹ́ máa tẹ̀lé kò sí bá a ṣe fẹ́ sallallahu alayhi wa sallam bóòló ṣe jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni inú sallallahu alayhi wa a rí bóòlù anábì ṣe jẹ́ bàbá fún àwọn ọmọ rẹ̀ bóòlù irú bàbá wo ló jẹ́ irú ọkọ wo lànàbì sallallahu alaihi wasallam ló jẹ́ fún àwọn ìyàwó ẹ̀ irú fámìlì wo ló jẹ́ fáwọn ẹbí ẹ̀ irú ọ̀rẹ́ wo ló jẹ́ fáwọn tó jọ wà ní àdúgbò irú òjíṣẹ́ wo ló jẹ́ fún àwọn àlùmọ́ rẹ̀ lápapọ̀ so látara ká kọ́ ìgbésí ayé ànábì sallallahu alaihi wasallam ní ẹ̀kúnrẹ́rẹ́ àti tó kéré ń bẹ̀rẹ̀ àti tó tóbi ni látara rẹ̀ láti máa ipe bóòlù ànábì sallallahu alaihi wasallam bóòlù ṣe rí anábì náà ni máa sọ fún wa pé khairukum khairukum li ahlihi pé ẹni tó lóore jù nínú yín òun náà lẹni tó lóore sí àwọn fámìlì yín ẹni tó dáa sáwọn fámìlì rẹ̀ òun náà ló dáa jù wa ana khairukum li ahali anábì ní kò sẹ́ni tó dáa sí fámìlì rẹ̀ tó tèmi anábì sallallahu alayhi wa sallam hadithu yìí tirmidhi ló gbà wá sheikh wa albani rahimahullah wọn sọ haha rẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú àǹfààní àti a máa rí níbi ìtọ́ka ebi ìtẹ̀lé ibi ìkọ́ ẹ̀kọ́ nípa sunan anábì sallallahu alayhi wa sallam òun náà ni pé kí ni òun náà ni pé láti fi tẹ̀lé ànábì láti fi kọ́sì rẹ̀ nítorí pé aya alukur'an ti sọ fún wa nínú suratu Nur ó ní wa in tuti'uhu tahtadu ó ní tẹ́ bá fi lè tẹ̀lé ànábì tá a sọ yìí o tahtadu ẹ̀ mọ̀nà so ojú ọ̀nà tó tọ́ òun náà ni ẹ̀ máa rìn so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àyàtà ti kàṣírà fúnra síwájú yẹn ní suratul azab laqad kana lakum fi rasulillah uswatun hasana liman kana yarju allaha wal àwọn ni wọ́n sọ nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa àyà yìí wọ́n ní adìhí àyà fi àyà tá a kà yìí asulun kabirun fi ta'asi ìpìlẹ̀ kan ní tó tóbi níbi ìmọ̀ kọ́sẹ̀ fi rasulillahi sallallahu alaihi wa sallam nabi sallallahu alaihi wa sallam fi aqwalihi wa af'alihi àti níbi àwọn iṣẹ́ anabi wa ahwalihi àti gbogbo ìṣiṣẹ́ anabi so idan alákọ̀ọ́kọ́ náà ẹ̀kọ́ tá a kọ́ látara bá kọ́ inú àǹfààní tá a rí látara pé ká kọ́ nípa ìgbésí ayé bá ṣe máa kọ́sẹ̀ bá ṣe máa tẹ̀lé inú táàtún rí lẹ́kọ̀ọ́ tá a bá kọ́ nípa ìgbésí ayé ànábì òun náà ni fahamu kitabillahi azza wa jal látara ìtàn ànábì sallallahu alayhi wa sallam tá a bá mà á mọ á gbọ́ àgbọ́yé alukur'an yóò lè jẹ́ ká gbọ́ àgbọ́yé alukur'an dáadáa látara ìtàn ìgbésí ayé ànábì sallallahu alayhi wa tí a bá kọ́ tí a bá sì mà nípa rẹ̀ nítorí pé alukur'an yìí ó sọ̀kalẹ̀ lẹ́yẹyọ ni bí alukurani ṣe wá ń sọ̀kalẹ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan òun náà ni ó kójọ sínú inú síra nabi sallallahu alayhi wa sallam sọ̀gẹ́ bẹ́ẹ̀ náà ni tabalọ̀ wò á rí pé àwọn àyà míì àyà ti ń sọ̀rọ̀ ní tó sọ̀kalẹ̀ nípa àwọn ogun tí anabi sallallahu alayhi wa sallam jà àti nípa àwọn ìṣẹ̀lẹ̀ míì tó ṣẹlẹ̀ láàrin àwọn ẹlòmíì náà àwọn sọ̀hábà táyà ti torí ẹ̀ sọ̀kalẹ̀ so tá a lọ mọ síra nabi sallallahu alayhi wa sallam dáadáa àní lágbọ́yé àwọn àyà yẹn torí pé síra rẹ̀ òun náà ni ó jẹ́ tí a fi lè ní àgbọ́yé lẹ́kùnrẹ́rẹ́ tí ó sì lè fi yé wa dáadáa lápèjúwe tá a bá lọ wọnú tá a bá lọ wo àwọn sóra mẹ́nu alukur'an gẹ́gẹ́ bí sóràtú tauba ẹ̀rí sóràtú tauba nísìn ó sọ̀rọ̀ nípa àwọn kèfèrí tá a bá lọ sóràtú lahazab tá a bá wọ sóràtú fat sóràtú hajj gbogbo àwọn sóra kọ̀ọ̀kan à ń sọ yìí àbí sóràtú talaq àti sóràtú taharim ẹ̀rí pé gbogbo àwọn sóra kọ̀ọ̀kan yìí àwọn ni wọ́n so mọ́ àwọn nǹkan kọ̀ọ̀kan nú àwọn ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lójú ayé ànábì sallallahu alaihi wasallam bàbá lọ lè wo suratu nur àárí àárí hadisatul ifk ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n parọ́ mọ́ Aisha radiyallahu anha so látara àyà ìwé yẹn máa ń kà èèyàn ní gbọ́ àgbọ́yé àyà yìí dáadáa àfi kí ni ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí àyà yìí sọ̀kalẹ̀ so tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé ìyàní kákọ́ síra nabi sallallahu alayhi wa sallam yóò fún wa láǹfààní láti gbọ́ àgbọ́yé alukur'an tó jẹ́ pé òun náà ni ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam òun náà ló fà á tó yẹ pé báyà kan bá sọ̀kalẹ̀ wọ́n ní sábàbù nùzúlù àyà yìí yàní tó okùnfà tí àyà yìí fi sọ̀kalẹ̀ òun ní nǹkan báyìí òun ní nǹkan báyìí òun ní nǹkan báyìí so gbogbo nǹkan bá sọ fún wa pé ó jẹ́ okùnfà tó fi sọ̀kalẹ̀ wọn òun náà kó sínú àsírọ̀ anabi sallallahu alayhi ó kó sínú ìtàn ìgbésí ayé anabi sallallahu alayhi wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni inú ẹ̀kọ́ inú àǹfààní táàrí tá a bá kọ́ nípa síra nabi sallallahu alayhi wa sallam òun náà ni fahamula hadithi nabawiyya so látara eléyìí á làgbọ́yé àwọn hadithi anabi sallallahu alayhi wa sallam so lápèjúwe á rí pé àwọn sẹlẹ̀mí yóò ṣe lójú ayé anabi sallallahu alayhi wa sallam tó jẹ́ pé anabi ó ṣe nǹkan míì tẹ̀gbẹ́ tó bá tún yá àtúrúkọ sí nǹkan tó yàtọ̀ sí látara ìgbà tá a bá mọ síra nábì sallallahu alaihi wasallam òun ni ó kọ́ wa lẹ́kọ̀ọ́ láàfin mọ̀ pé ìdá nábì èwo ni ìdájọ́ rẹ̀ sì ń bẹ ń bẹ èwo ni ìdájọ́ rẹ̀ ti parẹ́ ń bẹ so èwo ni mansukh èwo ni nasikh so eléyìí òun náà ni ó jẹ́ kí a mọ̀ látara síra nabi sallallahu alayhi wa sallam òun ló jẹ́ ká gbọ́ ìtumọ̀ àwọn hadith mi èyí tó yẹ pé tánàbí bá pàṣẹ pé ẹ ṣe nǹkan báyìí a mọ̀ bóyá àṣẹ yẹn bóyá àṣẹ tó jẹ́ wájìbù ni àbí àṣẹ tó jẹ́ màndúbù ni so àbí kí ni ó jẹ́ nínú méjèèjì látara eléyìí òun náà ni a fi máa ma eléyìí so látẹnu látara pé tá a bá kọ́ nípa súnà Nabi sallallahu Alaihi Wasallam. sallam á nímọ̀ nípa pé bóòlù á ṣe máa bóòlù á ṣe máa yọ àwọn ìdájọ́ nínú àwọn inú àwọn ahadith anábì sallallahu alayhi wa sallam látara ìtí abátẹ́rí lọ́dọ̀ àwọn sọ̀hábà látara ẹ̀kọ́ tí àwọn sọ̀hábà ti kọ́ láti inú súnà anábì sallallahu Alaihi Wasallam. so gẹ́gẹ́ bí ẹ̀nà ni ta bá wò á rí pé tá bá kọ́ nípa síra yìí á rí àwọn ẹ̀kọ́ àwọn àríwòye lóríṣiríṣi nípa síra anabi sallallahu alayhi wa sallam nítorí pé anabi sallallahu alayhi wa sallam yìí ìgbésí ayé rẹ̀ ó kún kẹ́kẹ́kẹ́ fún ẹ̀kọ́ ó kún kẹ́kẹ́ fún ìmọ̀ ó kún kẹ́kẹ́ fún ìmọ̀nà so tá a bá wá kọ́ tá mọ̀ nípa rẹ̀ dáadáa bó la ṣe fẹ́ sàǹfààní pẹ̀lú àwọn eléyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni lára síra anabi sallallahu alayhi wa sallam lára ìta kọ́ lẹ́kọ̀ọ́ tá a kọ́ òun náà ni ma'rifatu mu'jizatihi sallallahu alayhi wa sallam a ma àwọn ohun àrísẹ́ mà tí Allah subhanahu wa ta'ala tó fún ànábì tó jẹ́ pé èyí tó jẹ́ olórí ohun àrísẹ́ tí Allah subhanahu fún ànábì òun ni alukur'an so àwọn alukur'an yìí òun náà ni ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó fi dá àwọn kìtì lágara ìpè kan múrú ẹ̀ wá pé ẹmú àyà kan wá nígbà tí wọ́n bẹ̀rẹ̀ odidi kur'an tí wọ́n rí mú wá ẹmú sùrà wa rí mú ẹmú àyà kan wá wọ́n rí nǹkan kan mú wá so eléyìí nìsín ó túmọ̀ yìí pé yàrá látara súnà nàbì sallallahu alaihi wasallam látara síra rẹ̀ tàbá kọ́ òun náà láfi ní àgbọ́yé gbogbo eléyìí àfa wa ibnu taymiya rahimahullah wọ́n sọ fún wa pé wa mu'jizatuhu tazidu ala alfi mu'jiza ipe àwọn ohun àrísẹ́ mọ̀ tí anabi sallallahu alaihi wasallam tí Allah fún ipe ó lé ní ẹgbẹ̀rún ohun àrísẹ́ mọ̀ so ó túmọ̀ pé bí wọ́n bá ṣe ń ka Qur'an dáadáa bí wọ́n bá ṣe ń ka síra anabi sallallahu alaihi wasallam dáadáa òun ni ó fi máa rí àwọn àgbọ́yé àwọn kìnnì òun náà ni ó fi máa rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àfa wa alimamu nawawi rahimahullah àwọn náà sọ fún wa pé mu'jizatu nabi sallallahu alayhi wa sallam àwọn ohun àríṣe mà tí allah subhanahu wa ta'ala fún anabi sallallahu alayhi wa sallam tazidu ala alfi wa mi'atayn ipe kọ́dà àwọn tó sọ pé ó lé ní one thousand two hundred mu'jiza tí allah subhanahu wa ta'ala tí ó fún anabi sallallahu alayhi wa sallam so látara délé yìí a rí pé síra tá a sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ìtàn tá sọ yìí kìí ṣe ìtàn olówó kan kìí ṣe ìtàn aláṣẹ kan kìí ṣe ìtàn ọba kan kìí ṣe ìtàn ọba aláyé kan bóyá ni pé ìtàn òjíṣẹ́ tí wọ́n rán sí gbogbo wa tó jẹ́ pé gbogbo ògbésí ayé rẹ̀ yàní ó kún kẹ́kẹ́ fún ọgbọ́n ó kẹ́kẹ́ fún òye ó gẹ́gẹ́ fún ìmọ̀nà tó yẹ pé gbogbo mùsùlùmí agbọ́dọ̀ máa sojú òkòwò láti tẹ̀lé tí a bá fẹ́ ṣe ẹ̀sìn wa bí ó ṣe yẹ kí a sìn nítorí pé ká mọ̀ síra anábì sallallahu alaihi wasallam yìí gbogbo gbèsè ayé wa ní ọ̀rọ̀ kíríká nítorí ní ṣe pẹ̀lú àdéhọ́kàn ni nítorí ní ṣe pẹ̀lú àwọn àkáàmù àwọn iṣẹ́ tá a máa ṣe ni kọ́lá nítorí ní ṣe pẹ̀lú àwọn wà tá a máa wù gbogbo ẹ̀ náà láà rí nínú síra ànábì sallallahu alayhi wa sallam tí a fẹ́ bẹ̀rẹ̀ sí máa kọ́ra wa yìí so látara eléyìí òun náà ni àfáàwa ibnu hazm rahimahullah wọ́n ní faina inna sírọ̀tà nàbí sallallahu alayhi wa sallam wọ́n ní sírọ̀ ànábì sallallahu alayhi wa sallam liman tadabbaraha fún ẹni tó bá yọba yin rẹ̀ wù dáadáa tó bá ronú sí dáadáa taqtadi tasdiqahu darura tó irú eléyìí síra yìí yóò máa jẹ́ kó yé wa pé túláàsì ni agbọ̀rọ̀ gbà nábì lódodo ẹni tó bá gbọ́ síra rẹ̀ yé yàní yóò gbà nábì sallallahu alaihi wasallam yóò gbà lódodo falaw lam takun lahu mu'jiza tí ànábì ò bá ní ohun àríṣe màkan tí ò ní ohun àríṣe màkan gẹ́gẹ́ ọ̀sẹ̀ ọ̀tì tó yàtọ̀ tó ju síra ìta fẹ́ máa sọ fúnra wa yìí lọ sallallahu alayhi làkàfà tó eléyìí náà kò bá ti tó wa ká tó pé àwọn afá tún sọ fún wa pé à ó lé ní ẹgbẹ̀rún ní inú àwọn ohun àríṣe mà tí à ń bẹ lára ànábì sallallahu alayhi wa sallam so àfáwà ibn azm àwọn sọ fún wa pé kọ́lá tí ò bá ju sírọ̀ nìkan lọ tí a lè rí ní ohun àríṣe mọ̀ nípa anabi sallallahu alayhi wa sallam eléyìí náà ti tó wa káfí mọ̀ pé anabi yìí òjíṣẹ́ ni káfí mọ̀ pé anabi yìí sallallahu alayhi wa sallam ẹni tí allah subhanahu wa ta'ala rán sí wa ni insha allah èyí tá a sọ yìí yóò máa jẹ́ gẹ́gẹ́ bí ìtìsíwájú fún wa nípa àwọn tí a máa sọ̀rọ̀ nípa rẹ̀ nípa súnà anabi sallallahu alayhi wa sallam tó wá di jọ́mẹ́jọ a máa kọ́ntínú rẹ̀ هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك